ọ ibn usemi ni àbọ̀ wọn yọ káàkiri n'ụlọ àwọn tíra tí Wọn ti kọ. àfáà tún ṣiṣẹ́ ni wahid wahid kutub so wọn sọrọ nípa àwọn nǹkan wo ló halal tí ẹ kéyìn ó ṣe lẹ́yìn àwọn nǹkan wo ló haram tí ẹ kéyìn ó jìnà sí so pẹ̀lú ògo tọ́lọ́n subhana wa ta'ala tójú ò bá rọ̀ ní ìrọ̀lẹ́ yìí pẹ̀lú ògo إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته báàbù tí a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá nínú tíra alwajizu fi fiqhi súnná èyí tí àfáàgbà ní dr abdulazim badawi fi àkójọ rẹ̀ o náà ní báàbù tí ń sọ̀rọ̀ nípa sífàtù sọ́lá àwọn ìròyìn bá àti máa kírùn-ún lọ́sẹ̀ tó kọjá a ṣàlàyé fún wa nípa àwọn ṣùrútù sọ́lá mẹ́sàn-án ta ṣàlàyé pé ó kọ́mọ̀n láàrin àwọn àfáà àwa bẹ̀rẹ̀ sífàtù sọ́lá ti yẹn ìròyìn bó sí ẹka kírun bánàbí sí máa kírun a rẹ̀ àkàdé àárín kan ṣùgbọ́n yóò dáa jù ká tún gbé láti bẹ̀rẹ̀ lónìí so that yóò gbogbo ó fi wá wà ní ojú kan náà gbójá sí pé ànábì ti ṣàlàyé fún wa nípa wípé ìrun tànábì yẹn òun gangan ni ó jẹ́ yìí tá a wòye sí tí ìrun ẹlòmíì náà ó fi jẹ́ èyí tí ó ṣe dédé tá a gbà wọlé òun náà sọ fún wa nínú ẹgbàá wa mímọ́ kà àbẹ̀gbà tó fẹsẹ̀ nílẹ̀ yìí pé sọ́lú kàmárọ̀ àìtùmúní ìsọ̀lì ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí ní mú ń kírun ìrun tànábì àbí tó bá jọrú tànábì òun náà ni kàtà ń pè ní ìrun a sì lè mọ irú ìrun ànábì kí àfi ká gbìyànjú káka àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sàlàyé ẹ̀ fún wa tó yẹ pé látòrí ahá ànábì náà láti rí tó a bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ yàfá ní sífàtù sọ́lá ìròyìn bó ṣe yẹ ká bá a máa kírun àmúmọ́ sábà sàlàyé ìròyìn tí máa kọ́ ni gbogbo àlámọ̀rí ẹ̀sìn sáà máa kọ́ ni òdìpín tọ́lọ̀ torí ẹ̀dá wa ni àwọn nǹkan tí bá sì ṣe bí nǹkan ayé àtúnṣe fún anábì òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam ẹgbẹ̀wà àdísì kan ó jẹ́ kó yé wa yí pé irun yẹn ní nǹkan tá kọ́kọ́ yẹ̀wò nínú qariban mina sutra wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam jẹ́ ní tó ṣe yí pé nígbà tó bá dìde láti kírun yẹn ni pé nígbà tó ti sàlùwàlá ó ti yẹni pé yóò dojúkọ alkibla ibi tá a máa kọjú sí ni qariban mina sutura yóò tún wá súnmọ́ sutura rẹ̀ téèyàn bá ń kírun àìsí ààyè kalẹ̀ tí ó jásí pé èèyàn àbí nkankan ní ẹ̀dá ọlọ́run yóò lè gbọ́wájú èèyàn kọjá ṣe gàgá ìmá kó jẹ́ ògiri tí ò bá jẹ́bi tó giri wà a lè fi nǹkan míì gàgá tí ò fi ní sí kọjá وكان صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam ó sì jẹ́ni tí máa sọ wípé gbogbo iṣẹ́ pátápátá ń bẹ pẹ̀lú àníyàn ni bẹ́ẹ̀ ń tọ́mi ènìyàn kọ̀ọ̀kan bá gbà lérò náà ni ó máa jẹ́ ti tẹ̀ ìtumọ̀ mímú àdísì wá níbìbàyí òun náà ni pé yóò dàníyàn

yastaftihu salata bi qawlihi allahu akbar bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa salam ó jẹ́ ni tí máa bẹ̀rẹ̀ ìrun rẹ̀ pẹ̀lú gbólóhùn allahu akbar ìtumọ̀ rẹ̀ ni wípé nígbà tí wọ́n bá ti ṣe ìkọ́mọ̀ta tó ti fẹ́ kírun yẹn kò ní nǹkan kan tí máa wí tí máa ju pé kó sọ wípé allahu akbar eléyìí ni máa fi bẹ̀rẹ̀ run gbólò Allahu akbar yìí onáńkè ní takbiratul ihram wa kana yarfa'u yadayhi ma'a takbir bákan náà yìí máa gbé ọwọ́ ẹ̀ sókè pẹ̀lú takbir yìí tí ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ run tá bá takbiratul ihram ìyẹn Allahu akbar tá máa fi bẹ̀rẹ̀ a gbé wa sókè pẹ̀lú Allahu akbar yìí a gbé sókè papọ̀ bá ti ń fi Allahu akbar yẹn a máa tún lè ṣe mi ìgbà mi ọwọ́ wa lè wà ńlẹ̀ ka sọ wípé Allahu Akbar nígbà bá ṣe Allahu Akbar tán àwọn àgbọ̀ wa sókè ìgbà míì tó bá wù wá àágbé ọwọ́ wa sókè nígbà bá dá padà tán sọ wípé Allahu Akbar gbogbo ìtí yẹn bá inú mẹ́tẹ̀ẹ̀ta gbogbo ẹ̀ ló ṣe déédéé súnà sọ́mà yẹ́dà òyìnlómúná alàlìyúsọ́rọ̀ fọ́ọ̀kà sọ́dẹ̀rìhì lẹ́yìn náà yóò wá gbé ọwọ́ ẹ̀tún ẹ̀ lórí ọwọ́ òsì lórí ìgbáyà rẹ̀ yẹni pé ọwọ́ òsì ó wà lórí igbáyà yóò wá gbé ọwọ́ ọ̀tún lé àwọn míì máa gbé sábẹ́ ẹ̀dodo èyí tó ṣe déédé ní kíká gbé sí igbáyà wa àwọn míì máa gbé sí abẹ́ ẹnugbọ̀n àmọ́ èyí tó ṣe déédé tánàbí máa ṣe òun náà ní lórí igbáyà lẹ́yìn náà ká sì kíyèsí kése báyìí àmì máa bọ́ báyìí ni dáadẹ́bí tí máa gbọ́wọ́lé ni a lè ṣe wádọ́rùn ká gbọ́wọ́lé di eléyìí mú kò sí èyí tí thumma yarmi bi basarihi nahwa al-ard lẹ́yìn náà anábì sallallahu alaihi wasallam tó bá ṣe lẹ́yìn tán ojú ẹ̀ yóò a máa fi wù lẹ́lẹ̀ tàbá ti tẹ̀gbéra sílẹ̀ ìráàmù tán a máa wubi tá àkórí kan bá nàbí sí máa ń ṣe nìyẹn lẹ́yìn náà wa kana yarfa okay nahwa al-ard thumma yastaftahu al-qira'a bi adiyatin kathira mutanawa'a lẹ́yìn báyìí anábì wa máa bẹ̀rẹ̀ sí ní kéwú yí máa bẹ̀rẹ̀ sí ní ka kéwú lórí ìròyìn pẹ̀lú àwọn àdúwà orísìírísìí nta afa ń pè wá ni sista àdúwà tá a máa ṣe kó tó sí ní ka suratul fatiha tàbá sí takbiratul ihram tán tàbọ̀ wa sórí igbáyà wa a fi dùá òlì sista àwọn àdúwà yẹn pọ̀ tí ẹ pé fún atánàbí máa ṣe gbogbo bá ṣe nínú ẹ̀ náà ló ṣe nínú ẹ̀ náà ni pé ká sọ pé كما باعدت بين المشرق والمغرب اللهم نقيني وبين خطاياي كما ينقى الثوب الابيض من الدنس اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد ikani tubawa alisokwe subhanaka allahumma wa bihamdik wa tabarakasmik wa ta'ala jadduk wa la ilaha ghayruk àtàwọn istiftahat tó pọ̀ tanabi ma gbogbo ita ba na ló ṣe dédé lẹ́yìn àfáà ni yahmadullaha ta'ala fiha wa yumajjiduhu wa yuthni alayhi àwọn àdúà tí máa ṣe láti fi sí ìrun yìí ìmá yin ọlọ́run ọba nínú rẹ̀ ìsì máa gbógun fọ́lọ̀ lẹ́yìn náà ìmá dúpẹ́ fọ́lọ̀ ìmá dúpẹ́ fọ́lọ̀ ìmá gbọ́lọ̀ ọba ga ìsì máa sẹ̀yìn fọ́lọ̀ lẹ́yìn ìgbà kò níbi ṣaitan ẹni ìjùlókò isi aza tánàbí sí máa ṣe tí náà sí mú wa ọ̀nà ni a'udhu billahi sami'il alim min ash-shaytani rajim min hamzihi wa nafthihi wa nafthi àbí ká sọ pé a'udhu billahi min ash-shaytani rajim min hamzihi wa nafthihi wa nafthi ilé ìlàrí nafthi pa àmọ́ àfáà ni tí ẹ̀ bá sọ pé a'udhu billahi min ash-shaytani rajim náà ó sì dédé àmọ́ ó dáa jù tàbá lè máa ṣerú èyí tánàbí ṣe yẹn náà lẹ́yìn gbogbo ṣe ìsàádà tán wà yákra súnmọ́ yákra bismillahi rahmani rahim wala yajharu biha nígbà yẹn ni wà sí bismillahi rahmani rahim àmá kìí wí sókè ìsàádà àti basmala a'udhu billahi ta'ala ká ṣe àti bismillah àìwí sókè bó ti rẹ̀ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan

tánàbí bá fẹ́ kàké bí sí máa kàké ní ẹ̀ lápèjúwe bisimilahi rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yaumidin bí ó sì máa wulẹ̀ yọkọ̀ kan ni ànábì kí àyà méjì papọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa kéwú bẹ́ẹ̀ lónìí afani fa idha intaha fa idha intaha min al-fatiha qala ami tó bá parí suratul fatiha onu wa sọ ipe ami sunna leleyi imam tin kírun fáwọn èyàn tàbẹ́ni kan tin dárun kí tó ka suratul fatiha tó bá parí suratul fatiha tán ó yẹ kó nu ami tin bá ń kéwú sókè ami soke tó bá ń kéwú ami jẹ́jẹ́ wọ̀yẹ́jàr báyìí yí máa wí sókè wọ̀yẹ̀múdù bí ha sáútàhù lẹ́yìn náà yóò wá fa gbólóhùn rẹ̀ pẹ̀lú ẹ̀ kò ní sọ pé àmì àmín bá sí máa wí ni ẹ̀ tá a bá fi ń oni thumma yaqra'u ba'da al-fatihati surata ghayraha lẹ́yìn fatiha yitu waka sura mina wa kana yutiluha ahyana wa yaksuruha ahyana sura tanabi ma ka lẹ́yìn fatiha yìí nígbà mi a ma ṣe ní èyí tó gùn i ma ka sura tó gùn mi isi ma ka sura tó wa kana sallallahu alaihi wa sallam يجهر بالقراءة في صلاة الصبح وفي الركعتين الأوليين من المغرب والعشاء Ànábì jẹ́ ni tó ṣe pé i máa ka kéwú sókè lórí ìrun àṣùbá ìrun àṣùbá a máa kéwú sókè ni bákanáà rákà méjì ìtàkọ́kọ́ níbi ìrun Maghrib àti ìrun ìṣá Ànábì a máa ka kéwú sókè ń bẹ̀ wa yusirru biha fi zuhuri wal asr ṣùgbọ́n ìrọ̀zọ́r àti asr anábì máa kéwú jẹ́jẹ́ ni wasaali tasi minal magrib wal okoroyẹ́yìn ni minal isha àti rákà ẹlẹ́ẹ̀kẹta níbi ìrun magrib àti rákà méjì ti gbẹ̀yìn ìrun isha anábì máa ka kéwú jẹ́jẹ́ ni yẹni pé ìrun àsùbá rákà méjèèjì àáka sókè ni ìrun magrib rákà méjì àkọ́kọ́ àti ìrun isha àáka sókè ni rákà mẹ́rẹ̀ẹ̀rin títí zuhur àti asr àkà wọn jẹ́jẹ́ rákà ẹlẹ́ẹ̀kẹta àti kẹta àti kẹrin ìró ìṣáyì náà àkà wọn jẹ́jẹ́ wakana yajharu biha aidan fi salati aljum'a wal idain wal istisqa wal kusuf wàlísìskọ̀ àti irun tá a máa kí láti fi tọrọ òjò wàlùkùsò àti irun tá a máa kí nígbà tí òrùn bá wọ́ọ̀kù ni tàbí òṣùpá ló wọ́ọ̀kù ànábì a máa kéwú sókè níbẹ̀ wàkánà yẹ́jẹ́ alùrọ̀kà àtẹ́ni alayhi wa alihi wa sallam ìmá ṣe rákà méjì títí gbẹ̀yìn yẹni pé ìrun tó bá jẹ́ rákà mẹ́rin rákà méjì tó wa wà nígbẹ̀yìn ìwà máa ṣe ní kúkúrú ní déédé ìdajì èyí tó kí lákọ̀ọ́kọ́ yẹn ni pé lápèjì tó bá fẹ́ kírun zoro àti asr nísìn rákà méjì ti gbẹ̀yìn ẹ yóò wá dá àsìkò tí ó lò níbẹ̀ gẹ́gẹ́ bí ìdajì tó lò lórí láka ẹlẹ́ẹ̀kejì títí àkọ́kọ́ tó kí ẹni kọ́dìrà ní àyà ní kọ́dìrà hamsa asharata aya àsìkò tí máa lò níbẹ̀ náà ni pé déédé tí máa fi ké nǹkan bí áyà mẹ́ẹ̀dógún onáwà fà fi sàlàyé pé rákà méjì ti gbẹ̀yìn lẹ́yìn zoro àbí asr àbí lẹ́yìn isha abẹ́yọkan ti gbẹ̀yìn magrib kò sáburú mẹ́ lè kéwú lórí fatiha a gbọ́dọ̀ mú ní áádà nígbà míì yìí ma daa a ma ntị ma ké lẹ́yìn lórí àwọn rákà méjì ti gbẹ̀yìn náà ní fásíà so ó túmọ̀ sí pé táwọn bá fẹ́ tẹ̀lé súnà ìgbà míì lórí ti gbẹ̀yìn a fásíà nìkan nígbà míì a kà lórí fátíhà wallahu alam mi bóyá mistake but mo notice mo máa ń rí mo máa mvc mo máa ń wo pé ó ń kàkí lórí rákà méjì ti bẹ̀ torí ẹ̀rí pé ìdúró yẹn ó fẹ́ pẹ́ ju pé kíyàn ka suratul fatiha lẹ́yìn sẹ́rẹ́dẹ́ súnà tànàbì sallallahu alaihi wasallam oní kana sallallahu alaihi wasallam idha faraga min al sakata sakta bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam tó bá parí kéwú tí máa ké lórí yóò kọ́kọ́ dákẹ́ yẹni pé kò ní ka kéwútọ́ kó sì rùkú lẹ́sẹ̀kẹsẹ̀ yóò kọ́kọ́ dákẹ́ díẹ̀ ìdákẹ́ yìí kò sí pé a máa wí nǹkan kan lórí ẹ̀ kìí dẹ̀ sí pé ìdákẹ́ tí ó pẹ́ jùlọ ìdákẹ́ bíi tí yóò kàn sí mí tí ó fi jẹ́ pé a fi ṣe òǹpinyà láàrin kéwúta kéyẹn síwájú ká tó rùkú summa rafa yadayhi wa kabbara wa raka lẹ́yìn dídákẹ́ yìí wà gbé ọwọ́ ẹ̀ méjèèjì sókè ní déédéé ibi tí máa déédéé ìmá déédéé etí ẹ̀ àbí déédéé ẹ̀ nígbà yẹn yóò wá sí tẹ̀kbír yóò sì wá rùkú wàkánà yádà ó kàfẹ́yì alárùkúbàtẹ́yì tánàbí bá rùkú yìí ìyí máa gbé ọwọ́ ẹ̀ méjèèjì sórí orúkún rẹ̀ méjèèjì wàjú fárìjú bẹ́ẹ̀ asọ̀rọ̀bí èyí yóò wá sí òǹpinyà láàrin àwọn ọmọ ọ̀ká rẹ̀ kò ní gbé ọwọ́ ẹ̀ sórí orúkún kó wá pa ìka ìpapà yóò ya ìka rẹ̀ báyìí wàyùmákínú yàdẹ́yìí mi rúkúbàtẹ́yìí ka annahu qabidun alayha lẹ́nà kìí sí pé yóò kà gbọ́wọ́lé yóò tẹ ọwọ́ ẹ̀ má orúkún ẹ̀ bígbà kó di orúkún ẹ̀ mú àyíká rúkú káwá gbé ọwọ́ a máa rẹ́sì lórí orúkún yẹn ni tó á di orúkún wa mú bára bí máa rúkú nìyẹn wa kana yujafi mirfaqayhi an jambayhi bákan náà anábì sallallahu alaihi ma gbé ìgbúnwọ́ rẹ̀ méjèèjì jìnà sí àwọn ẹ̀gbẹ́ rẹ̀ kò ní rùkú kí gbúnwọ́ rẹ̀ wá máa kan ẹ̀gbẹ́ ìgbún ẹ̀ yóò jìnà sí ẹ̀gbẹ́ méjèèjì nígbà tó bá rùkú wà yápsùtù záhàràhù wà yùsàwìhì bákan yóò tẹ ẹ̀yìn rẹ̀ yóò flat ẹ̀yìn rẹ̀ yóò sì ẹ̀yìn rẹ̀ ní déédé ní dọ́gbandọ́gba hatala làwòsóbà la débi pé tó bá lè da omi sí ẹ̀yìn rẹ̀ rùkú yìí omi yẹn yóò sì dúró lẹ́yìn rẹ̀ yẹn ni pé kò ní sàn lọ síwájú kò sì ní sàn lọ sí ẹ̀yìn tírẹ́nì ńlá ni táwọn bá lè ṣe lónìí tọ́pọ̀lọpọ̀ bá ń rùkú ẹlòmíì máa tẹ orí ẹ̀ lọlẹ̀ púpọ̀ jù ẹlòmíì sì máa gbé orí ẹ̀ sókè ẹlòmíì tó bá rùkú yóò ga ẹ̀yìn báyìí ní pé tí nǹkan bá ti bọ́ sẹ́yìn lẹ́yìn rẹ̀ gan yóò rò lọ sí ìsàlẹ̀ kó bá mu ẹlòmíì tó tẹ orí ẹ̀ lọlẹ̀ jùlọ eléyìí ò mu a máa fúláàtì ẹ̀yìn wa ni tó ìṣẹ̀dá wa àbí bóníkálùkù sí lagbara láti ṣe nǹkan yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni a máa gbìyànjú táàsì lè ṣe débi wípé àwọn náà ma fláàtì ẹ̀yìn wà á wa kó sì dọ́gbanọ́gba nígbàtí a bá rùkú nínú nǹkan tí ti máa lọ́wọ́ láti ni pé ta ibi ibi rùkú rẹ̀ tó bá rùkú kìí kájú lórí rùkú yóò farabalẹ̀ níbi rùkú yìí wa yaqul subhana azim ìwà ma wí zikiri pé subhana al azim subhana al azim bára bí ó sì máa wí nìyẹn yóò wí lẹ́ẹ̀mẹ́ta èyí tó kéré jù ní àwọn eh, òǹkà tá a máa wí zikiri náà ní mẹ́ta a máa lè wí jù bẹ́ẹ̀ lọ ó lè wí márùn-ún ó lè wí tí ó pọ̀ gan tẹ́ pé lẹ́yìn náà àwọn àtàrí mìíràn tún wà táà tún máa wí subhana rabbi ó lè sọ pé kó fi kún wípé hamdi subhana rabbi alazim wábi hamdihi ó lè sì bẹ́ẹ̀ gbogbo lẹ́nà ló bá súnà mu wakana fi afkar ní orígun yìí ìyẹn pé lórí ìrùkú yìí àdábì àwọn onínàrán oríṣiríṣi àwọn afkar àdábì máa wàl'adìyà àti àwọn àdúà tààràtàn bí hádá wà tààràtàn bí hádá nígbà míì yóò wí eléyìí nígbà míì yóò wí eléyìí àwọn asárùpọ̀ tánàbí máa wí ní rùkú yìí nínú ẹ̀ náà ni subuhun kudusun rabbul mala'ikati wa ruh anábí a máa wí eléyìí allahumma rabbana wa bihamdik allahumma ighfirli anábì a máa wílé iná àtàwọn àkàrù míì náà ó sì dáa jùlọ káwọn náà máa wí tàbá wílé nígbà míì a wílé ní ìgbà míì wa kana yanha an qira'ati al-qur'ani fi ar-ruku' wa bẹ́ẹ̀ anábì máa kọ́ fún ni ipa kí yíò máa ké al nígbà tàbá wà ní rùkú àbí tàbá wà ní orí sujud anábì kọ́ fún wa láti máa ké alkùrán ní rùkú ni àbí tabawa ní sujud òun gan sọ wípé wọ́n kọ̀ fóun láti máa ṣe bẹ́ẹ̀ so a gbọ́dọ̀ máa ké kùrán nígbà tabawa ní rùkú àbí tabawa ní sujud ìbẹ̀rẹ̀ kan wáyé lẹ́yìn gbàta nípa ọ̀rọ̀ yìí ní jọ́sìn bíi ẹ̀jẹ̀ sàbílẹ̀ sujud wọn ka alkùrán àwọn áyà kùrán tó wáyé pé àdúrà tí ẹ lè kà ní sùjúdù nítorí àfáàwí ni pé èyàn lè ṣe àdúrà tó bá wà ní Qur'an ní sùjúdù bí rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar ilé ìlànà àlẹ́yẹ́ta àfáàṣe abálọ́wọ́ àwọn tíra ibn Baz rahimahullah ibn Uthaymin àtàwọn àfáàmì náà torí pé níbẹ̀yẹ kìí sàdúrà lèyàn sí níbẹ̀yẹ tàbá tó wà ní Qur'an al-Karim a yẹn kí sípà ń ka ni àdúà láńsà níyàn wà láfin sàdúà torí yẹn bá wà mẹ́ àníyàn kó ń ka ó ti takò lẹ́sẹ̀ amákò ń sàdúà àwọn afá ní kò sí nínú àwọn àlàyé wa ṣe láti máa pé kò sáburú bẹ̀ àbí gẹ́gẹ́ bí sọ́fi sọ́pọ́tì ọ̀rọ̀ wọn èyàn lè máa kírun nísìn tàbá ka fátíà tán kùránì náà ní káka lẹ́yìn ìyẹn ka suratul fatiha tán ìwọ̀n ka last verse eh, suratul eh, baqara rabbana la tu'akhidhna in nasina aw akhtana àbáwọn àyà mí tó láwọn rabbana níbẹ̀ yẹn kí ní ṣe ìǹkàkéw tó bá lánìyàn pàdúà ló ń ṣe ó ti takò nọ́ọ̀sì torí pé níbẹ̀ yẹn wọn ò ní ká sàdúà kéwú ní so tí máa wá ń ka kéwú tó jẹ́ àdúà kò túmọ̀ pé ń sàdúà yìí ṣe kí ni ń ka kéwú ni tó bá téèyàn ni lórí sùjúrù àǹfààní tí bá yẹ pé ní àdúà tí kùránì mú wá náà ló bá ṣe ń bẹ̀ pẹ̀lú àníyàn pé ń sàdúà wọ́n ní kò sáburú ń bẹ̀ àárín nínú ọ̀rọ̀ àwọn àfáà tí a ti sọ yẹn wallahu a'lam náà àfáàní thumma kana sallallahu alayhi wa alihi wa sallam yarfa'u thulubahu min ar-ruku' sami Allahu liman hamida ìmáàmù tí ń kírun ẹni tí ń dárun kí ngbò bá fẹ́ gbé ẹ̀yìn sókè lórí láti bí rùkú tí ó ni pé sami allahu liman hamida wa kana yarfa'u yadayhi inda hadha al lẹ́yìn tó bá gbé orí sókè yìí yóò dúró dọ́gbandọ́gba ìtún máa gbé ọwọ́ ẹ̀ sókè nígbàtí ó bá fẹ́ lórí yìí ọ̀nà ni ẹ alákọ̀ọ́kọ́ níbi takbiratul ihram yóò sì gbé lókè dédé tí àbí dédé èjìká ẹlẹ́ẹ̀kejì nígbà tó bá fẹ́ lọ sí rùkú ẹlẹ́ẹ̀kẹta nígbà tó bá fẹ́ dìde kúrò ní rùkú so àfáàní ìmá gbé ọwọ́ ẹ̀ sókè níbi bọ̀wọ́ ya kó lọ ká ìmá nígbà tó bá wá dìde dúró tán yóò wá sọ wípé rabbana walakal hamd eléyìí Allahumma rabbana wa lakal hamd Allahumma rabbana lakal hamd gbogbo yìí tàbá wíbẹ̀ ó ṣe déédé wa kana taratan yazidu ala zalik nígbà míì ìtú máa ṣe àlékún lórí eléyìí lẹ́yìn ìgbà tó bá ní sami Allahu liman hamida tó wí tó fi dìde láti rùkú ńgbò bá dúó tán yóò ní rabbana wa lakal hamd ìtú wá máa ṣe àlékún àlékún òní máa ṣe nígbà míì yóò sọ hamdan kẹsíran tọ̀yíbán mubarakan fi kódà tó máa sàlékú lórí eléyìn nígbà mi a máa sọ́kí mílì àsàmàwátí wà mílì àlàárdí wà máa bẹ̀yìn náhùmá wà mílì àmàṣẹ́ ìtàmìṣẹ́ ìbáàdú alàsàlá títí dé parí anábí àti máa sàlékú gbogbo lè ó dájú káàna bá lè máa ṣe bẹ́ẹ̀ lẹ́yìn báyìí afáni wàyíká súnmọ́ kánà yukabbir lẹ́yìn gbogbo gbogbo àwọn àkáàrí tán yóò tún wá sí tẹ̀kbír yóò wá lọ́ọ̀lẹ̀ láti fi orí kanlẹ̀ wàyádà òyàdá yìí alàlà àrùdí kọ́bùlà rùkùbàtẹ́ yìí ṣùgbọ́n yóò kọ́kọ́ gbé ọwọ́ rẹ̀ méjèèjì lórí ilẹ̀ síwájú orúkún ẹ̀ nígbàtà bá ti àwọn àkáàrò rùkú tán àkáàrò tá a máa ṣe tá a bá dìde lọ́dọ̀ àwọn àfáà nípa eléyìí nípa àgbọ́yé wọn sí àdísì ànábì ìbẹ̀nú àwọn àfáàsán ní ẹsẹ̀ lákọ̀ọ́kọ́ mú lọ àwọn míì sọ wípé ọwọ́ lákọ̀ọ́kọ́ mú lọ base nǹkan tí wọ́n gbọ́yé nípa àdísì ànábì àmì tó ṣe déédéé jùlọ tó lọ pẹ̀lú nẹ́sẹ̀ àdísì òun náà ní pé kákọ́kọ́ mú ọwọ́ lọ eléyìí náà sì ló rọrùn jùlọ fún ẹni tí bá ń kírun so àfáàní yà àtẹ́mìdú alákàfẹ́ yìí bẹ́ẹ̀ tánàbí bá fi tí máa ń fi tó bá fẹ́ forí kanlẹ̀ ìmá ìmá gbára ti ọwọ́ ẹ̀ ni yẹni pé ọwọ́ ẹ̀ yóò fi tilẹ̀ yóò gbára ti ọwọ́ ẹ̀ nígbà tó bá fi orí kanlẹ̀ lẹ́yìn náà àtẹ́lẹwọ́ ẹ̀ méjèèjì yóò tẹ nígbà tó bá forí kanlẹ̀ kò ní di àbí lẹ́yìn náà ọmọ àká méjèèjì tàbá forí kalẹ̀ tàbá fẹ́ forí kalẹ̀ a máa pa ọmọ àká kọ̀ ní ẹlòmí máa ya ìkàrà ilé yóò bá mu a pa ìkàrà papọ̀ báyìí lẹ́yìn náà tó bá papọ̀ tó bá pa àwọn àká yẹn papọ̀ yíwáyíwá jí ohùnmá alkibala alkibla yóò wá kọjú ọwọ́ méjèèjì yẹn yóò kọjú sí kibla tí yà bá rùkù àìsọwọ́ ọwọ́ wa kibla a pa ọwọ́ wa papọ̀ àwọn ọmọ àká wa a pa papọ̀ yóò dẹ̀ kọjú sí alkibla oni ah, wa kana yaj'aluhuma hazwa mankibaihi wa ahyana hazwa udhnayhi nigba ta ba fori kale owo wa mejeji anabi ma gbe dedede ejika e dede ejika lowo wa abi nigba mi ko wa ni dede eti re ibi to wa ma de ta ma bo wo de ta ba fe ta ba fe se takbirat al ihram nigba be na lowo ìmá kó wà ní déédé jìká wa tàbí kó wà ní déédé etí wa wàyù má kínú ánfò ánfàhó wàjàbáhátáhó mínal àrù lẹ́yìn ànábì máa gbé imú rẹ̀ àti iwájú ẹ̀ ìmá àti kalẹ̀ tí a bá forí kalẹ̀ tó fi wájú nìkan kalẹ̀ tí ò fi mú kalẹ̀ eléyìí kò sí déédé irun rẹ̀ yẹn ó ní ààyè torí pé iwájú àti imú lànábì máa fi kalẹ̀ wàkánà yẹ kóòl ànábì jẹ́ni tí máa sọ wípé umirtu an asjuda ala sab'ati a'zamin ala al-jabha wa ashara bi yadihi ala anfihi wal yadayni wa rukbatayni wa atraf wa atraf al-qadamayn òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ó jẹ́ ni tí ma sọ wí pé pa mí láṣẹ kí ma forí kanlẹ̀ lórí àwọn oríkèé méje na pa mí láṣẹ láti ma fi orí kanlẹ̀ ó ala jabha

وكان يقول لا salata لمن la يصيب أنفه, أنفه من الأرض ما ma الجميع Ànábì jẹ́ ni tí máa sọ wípé kò sí si fún ẹni tí imú rẹ̀ ò bá kanlẹ̀ yẹn ni pé bí wájú ẹ̀ sì kanlẹ̀ tí imú ẹ̀ ò bá kanlẹ̀ bẹ́ẹ̀ kò sí ìrun fún irú ẹni bẹ́ẹ̀ so ewu tó wà ní kéyàn máa fi orí kanlẹ̀ láì fi imú kanlẹ̀ ni ẹ̀ wa kana yatima'innu fi sujudihi Ànábì jẹ́ ni tí máa farabalẹ̀ lórí wayakul subhana rabbiyal a'la salata ima wigbolo subhana rabbiyal a'la lẹ́mẹ́ta eléyìí náà ó lè wuju báyìí lọ bẹ́ẹ̀ gbogbo àwọn àkàrù tá a ti sàlàyé ní rùkú yẹn arábì tó máa wú eléyìí náà ní sùjúr àtàwọn míì náà ti tó máa wú ní sùjúr tí è wí ní rùkú gbogbo eléyìí náà ló yẹ kí agbìyànjú láti mà tá a bá ń ṣe subhana rabbiyal a'la yìí láti kíyèsí àbí subhana rabbiyal azim ẹlòmí máa ṣe subhana rabbi alàlá subhana rabbi alàlá à kìí ṣe subhana rabbi alàlá à bó ṣe wá ní pé subhana rabbiya rabbiya yá wà ń bẹ̀ subhana rabbiya alàlá subhana rabbiya alàzim kìí ṣe subhana rabbi alàzim kágbìyànjú láti máa kíyèsí àárín eléyìí náà àáwùlẹ̀ mẹ́ta tó bá wù wá akàlè máa sọ pé subhana rabbiya alàlá subhana rabbiya alàlá lẹ́ẹ̀mẹ́ta àbí gbogbo tàbí ká máa fi wábi hamdihi kún gbogbo ẹ̀ náà ló ṣe déédéé wakana yakul anwaha min al-azkar wal adiya taratan hada wa taratan hada anabi ama wí àwọn azkar oríṣiríṣi lásìkò ina nígbà mi yóò wele nígbà mi yóò wele yi wakana ya'muru bil ijtihad wal iktisar min ad-du'a fi rukun. rukn anabi ama pàṣẹ láti máa gbìyànjú ká máa ṣe lọ́pọ̀lọpọ̀ nípa àwọn àdúà àtàwọn àzíkìrí zíkìr ní orígun yìí nígbàtà ẹ̀rí pé ní rùkù àgbọ̀rọ̀ ké Quran kò sí pàǹsàdúà ní rùkù àyàfi àwọn ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam tó sọ a lè ṣe ní rùkù àmọ́ kéèyàn wá rùkù kó máa tọrọ àdúà mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí àfẹ́ ní rùkù àmọ́ ní sùjúd ibẹ̀ láti máa ṣàdúà torí pé ànábì sallallahu alaihi wasallam òun gangan ló gbà wá níyànjú láti máa sí ọ̀pọ̀lọpọ̀ àdúà nígbàtà bá sí orí kẹlẹ̀ tàbá wà ní àṣùjúd thumma kana sallallahu alaihi wasallam yarfa'u ra'sahu mukabbiran lẹ́yìn ànábí ó gborí ẹ̀ sókè láti sùjúdì lẹ́ni tó sì takbir Allahu akbar ló fi gborí sókè thumma yafrishu rijlahu al-yusra fayaqudu alaiha mutma'inna lẹ́yìn náà yóò wá tẹ́ ẹsẹ̀ òsì rẹ̀ sílẹ̀ yóò wá jókòó lé lẹ́ni tó farabalẹ̀ tá bá ń kírun nígbàtà bá forí kalẹ̀ ta wá dìde ta fẹ́ jókòó láti forí kalẹ̀ fún ẹlẹ́ẹ̀kejì ìjókòó tá máa jókòó ni ìjókòó iftirash ó la fáà ń sàlàyé fún wa níbí báyìí yóò tẹ ẹsẹ̀ òsì rẹ̀ sílẹ̀ báyìí yóò tẹ ẹsẹ̀ òsì sílẹ̀ yóò wá jókòó lè ẹsẹ̀ òsì bá ṣe máa ṣe ni nígbà tá bá jókòó láàrin sùjúdù àkọ́kọ́ àti sùjúdù ẹlẹ́ẹ̀kejì ìjókòó yìí wà fún bá ṣe ṣe ni báyìí oríṣiríṣi ìjókòó làwọn èèyàn máa jókòó àmì èyí tó ṣe déédéé jùlọ tó bá súnà mu oníkájókòó báyìí dóò láàrin yìí wọ́n túbọ̀ aláyè ká jókòó báyìí eléyìí à ń pè ní ìkà ìjókòó yìí ààyè kan ṣoṣo tá àti mọ jókòó lórí irun ni tá bá forí kalẹ̀ tá a dìde ká tó forí kalẹ̀ lẹ́lẹ́kejì èyàn lè jókòó báyìí wọ́n pè ní ìkà ààrùn kò sáburú mẹ́ ká sì báyìí náà ìyẹn lórí àárín ìforí kalẹ̀ méjèèjì wallahu alam lẹ́yìn àfáàní Bi asabi iha alkibla tó bá jókòó yìí yóò nàró ẹsẹ̀ títọ̀tún ó jókòó lọ́rẹ̀ ẹsẹ̀ òsì yóò wá nàró ẹsẹ̀ ọ̀tún báyìí lẹ́yìn náà yóò wá fi kọjú sí kíbla àmì ìmá ṣe báyìí eléyìí náà ò bá súnà mu a ṣe báyìí ní bá ṣe ṣe ni eléyìí ó kọjú sí alkibla tọ́lọ̀ bá ti rọ̀ wá ìwọ́n a máa sọ lórí ìjókòó bẹ́ẹ̀ pé Allahumma gfirli warhamni wajburni warfani wahadini wa'afini warzuqni zikiri tánà yìí máa sì ní àárín nígbà tó bá forí kalẹ̀ ó forí kalẹ̀ àkọ́kọ́ tó wá jókòó kó tó lọ sí orí ìforí ẹlẹ́ẹ̀kejì nìyẹn nínú ẹgbàwá mi wọnú islam muslim arrangement yàtọ̀ síra wọn ó wà mẹ́bàá pé allahumma gfurili warhamni wahadini wajburni wa'afini warzuqni warfa'ani na bó ṣe wà ní wallahu alam zikiri mi tún wà táà tó máa sí láàyè zikiri mi táà èyí lè máa sọ pé rabbi gfurili rabbi gfurili tí ìmáàmù ó fi lọ tó bá jò náà ní ìmáàmù ni kò ní iye kan iye tọ́lọ̀ má gbà láàyè láti wí ó lè máa wí ìyẹn láàrin ìforíkalẹ̀ méjèèjì summa yukabbir wa yasjud sajdata thaniya kal ula lẹ́nà yóò tún wá sí tekbir yóò wá foríkalẹ̀ ìforíkalẹ̀ lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bó ṣe ti ti alákọ̀ọ́kọ́ summa yarfa'u ra'sahu mukabbiran lẹ́nà yóò tún wá gbé orí ẹ̀ sókè lórí sùjúdẹ̀ lẹ́ẹ̀kejì mukabbiran lẹ́nà ثم يستوي قائدا على رجله اليسرى معتدلا لين يواجهكو نديد lórí ẹsẹ̀ tòsí rẹ̀ lẹ́ni tó jókòó ndọ́gbandọ́gba gẹ́gẹ́ bí àlàyé tí a ṣe yẹn ìjókòó ìfìràṣì ní ma jókòó mẹ́yẹn ìyẹn ni pé yóò tẹ́ ẹsẹ̀ òsì rẹ̀ sílẹ̀ yóò jókòó lé yóò wá ká títí yóò nàró ẹsẹ̀ títí ọ̀tún rẹ̀ eléyìí ni ìjókòó tí àwọn àfáà mi ń pè ní jílì sátòlé àwọn tó gbà àdísì wọn ò pé ní jílì sátìlì síràhà sáńpẹ̀ ní ìjókòó sinmi wọn láàrín ànábì máa jókòó mẹ́yẹ díẹ̀ ni tó àwọn èèyàn náà fún lórúkọ pé ìjókòó ìsinmi ó sì bá súnà mú kí yóò máa jókòó yẹn náà eléyìí ni súnà bá nàbí ṣe kírun yẹn kí yóò máa jókòó yẹn ìjókòó yẹn kò sí nǹkan tá a máa wí bẹ́ẹ̀ yóò kàn rọra jókòó díẹ̀ kó tó di pé yóò wá dìde sókè hátà yárìjá kullu azmin ila mawdihi ànábì yóò jókòó títí tí gbogbo àwọn egun kọ̀ọ̀kan egun oríkè kọ̀ọ̀kan yóò fi padà sí ààyè rẹ̀ summa yanhadu mu'tamidan ala al-ardi ila rak'ati thaniya ó ti parí rákà àkọ́kọ́ báyẹn yóò wá dìde lẹ́ni tó fi tó dìpẹ́ǹ tó fara sí ilẹ̀ lórí rákà ẹlẹ́ẹ̀kejì ẹlòmí tó bá fẹ́ dìde wọ́n máa gbọ́wọ́ lórí orúkún báyìí wọ́n máa gbọ́wọ́ lórí itan ẹlòmí ò ní a gbọ́wọ́ lórí ilẹ̀ bánàbí tí ma ṣe ni ẹ yóò gbọ́wọ́ dìpẹ́ndì ọwọ́ lórí ilẹ̀ yóò rẹ́sùn ọwọ́ ẹ̀ lórí ilẹ̀ yóò fi wá dìdì lọ sókè ثم ينهض معتمدا على الارض الى ركعه الثانيه لا تدي ركعه لكي وكان يصنع فيها مثل ما في الاولى ní raka lẹ́ẹ̀kejì náà gbogbo orú àwọn nǹkan tó ṣe ní raka àkọ́kọ́ yẹn òun náà ni illa annahu kana yaj'aluha akthar min al-ula ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam ima sirake lẹ́ẹ̀kejì ima kuru sẹ́lẹ̀kẹta eléyìí ló bá súnà mu bá ti fẹ́ kírun àṣùbá yìí nísìn rákà alákọ̀ọ́kọ́ yóò gùn ju ti ẹlẹ́ẹ̀kejì lọ yẹn ni pé súrà kéwúta bá ké lẹ́yìn fátíà lórí rákà àkọ́kọ́ ó yẹ kó dínkù sí ti ti ẹlẹ́ẹ̀kejì kí n sì pa burú wa ń bẹ̀ tá bá kà yìí tó gùn jùlọ àmọ́ à ń sọ̀rọ̀ nípa tó bá súnà mu eléyìí anábì máa jẹ́ kíráka kejì ẹ kó kúrú sí títí alákọ̀ọ́kọ́ thumma kana sallallahu alaihi wasallam yajlisu li tashahhudin ba'da al-faragh min ar-rak'ati ath-thaniya lẹ́yìn náà tánàbí bá kírun rákà ẹlẹ́ẹ̀kejì tán a máa jókòó láti fa idha kanat as-salatu rak'atayn jalasan muftarishan tó bá ṣe yí pé ìrun oníráka méjì péré ni tó bá ti kírun àṣùbá ní bá ti kírun àṣùbá yìí tó bá pé ìyẹn ni yìí máa jókòó muftarishan yẹn ni pé irú ìjókòó ta ṣàlàyé yẹn tààlà máa jókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì yẹn alákọ̀ọ́kọ́ táàtẹ ẹsẹ̀ òsì wa sílẹ̀ táàgbé awọ́ ẹ̀dí wa lé lórí táwa náà ro ẹsẹ̀ ọ̀tún wa ó ní ká máa yẹ́jìlú sí bẹ́ẹ̀ sàjìdàtẹ́ni gẹ́gẹ́ bẹ́ sí máa jókòó láàrin ìforíkalẹ̀ wàkánà yẹ́jìlú sí fi tashahhud al mina sulasiya wa rubaiya bákanáà anábì sallallahu alaihi wasallam ima jókòó níbi àtáyà tàlákọ̀ọ́kọ́ tó bá jẹ́ pé ìrun oníraka mẹ́ta ni gẹ́gẹ́ bí ìrun magrib ìrun àsùbá raka méjì péré ni tó bá fẹ́ jókòó níbẹ̀ ìjókòó iftirashi lẹ́ ní òjókòó yóò tẹ ẹsẹ̀ òsì sílẹ̀ yóò jókòó lé yóò ka títí yóò nàró ẹsẹ̀ ọ̀tún tó bá jẹ́ pé ìrun tó ní ìjókòó méjì náà ni gẹ́gẹ́ bí ìrun magrib ìyẹn pé tó bá kí méjì ìtàkọ́kọ́ irú ìjókòó yẹn náà ni ó jókòó ń bẹ̀ lẹ́yìn náà àwọn ìrun oní áráka mẹ́rin náà ìjókòó lórí méjì ìtàkọ́kọ́ irú ìjókòó yẹn náà ni yóò jókòó ní ibẹ̀ wàkánà ìdàkọ́ ara fi wada akaffahu al ala fakhrihi al-yumna tára bí bá jókòó láti ṣe tashahhud láti ṣe àtáyà ọwọ́ ọ̀tún ẹ̀

wà ìṣúrù bí sàbábá tí yóò wá fi àsàbábá ilé ìlànkè ní sàbábá yóò wá fi fi tọ́ka tàbá fẹ́ ṣe àtáyá ìmọ̀tẹ́lá kọ́kọ́ ní tàbí tẹ́lẹ̀ ọwọ́ òsì ó wà lórí ìtàn wa ọwọ́ ọ̀tún ló wà lórí ìtàn àwà di gbogbo àwọn ọmọ káyì àwà ṣe di ìkáyì a lè di gbogbo ẹ̀ ká di gbogbo ọmọ ká wa nígbà míì a lè di ọmọ èyí ó ṣe báyìí a wà na ilé gbogbo ẹ̀ náà a na ìka ilé yìí a máa mi wàyẹ́rì mi bí básárì ilé ìhà níbẹ̀ ojú wa ìka ilé ó máa wò tá a bá ń ṣe àtáyá ayéwo bí tá ń sùjúdù ìka ilé a máa wò a máa wo ìka yìí nígbà a bá ń ṣe àtáyá lọ́wọ́ wàkánà ìrà rọ́fà nígbà tó bá na ọmọ ọ̀ká rẹ̀ yìí tó gbé ìka rẹ̀ ìfábẹ̀lá yìí sókè ìmáàmì yòhàríkò ha yẹ́dẹ̀ òbí ha ìmáàmì láti fi ṣe àdúà wayakul isi máa sọ yí pé lahiya ashaddu ala shaytani min alhadid ìmáàmì ìka yìí yáàní asababa ìka ìfábẹ̀lá ti mì anábì máa sọ yí pé ó le kókó ó lágbára lórí shaytan tó ju yẹni pé ọwọ́ táà máa mí táà máa sin àtáyá ànábì ni ó lágbára ó lè kókó fún ṣẹ̀tọ́n ju pé kéyìn máa fi irin lùyàn lọ ẹmà tó máa kó irin bùyàn ìyàn náà máa bí ó sì ní fílìn so ọwọ́ ọmọ àká táà ń lùyìn táà mí yẹn bí ìgbà pé wọ́n lu ṣẹ̀tọ́n ni àwọn afá wa sàlàyé Ibn Uthaymin rahimahullah pẹ̀lú gbólóhùn wípé yẹ́dẹ̀ ò díhà yìí pé máa fi sàdúà àwọn wá mú wá wípé àwọn gbólóhùn tí ń túmọ̀ sí àdúà nìkan nínú àtáyá tàbá ń ṣe nígbẹ̀yẹn láàmà mi ìka wa lápèjú àwọn sọ ìpẹta bá ní àtàṣíyàtù lillah àzákíyàtù lillah àbí àtàṣíyàtù lillah àtàyébátù sọ́láwàtù lillah tí ara nínú àmọ́gbàtà máa mìíràn ní píngbàtà bá ń sàdọ́ assalamu alaika wa alaina wa ala ibadillahi salim. tabatun debi ashhadu an la ilaha illa anta gbogbo àwọn kálímọ̀ tí sàn túmọ̀ sí àdúrà láàmà mi pọ̀tọ̀ àwọn afá mi ni rárá kò rí bẹ́ẹ̀ torí pé àdúà méjì ló wà a ní àdúà òtàpè ní dùá ul ìbádá a sì ní dùá ul mas'ala gbogbo àtayá pátápátá àdúà ni àdúà méjì ló wà nú àtayá ìmá kó jẹ́ dùá ul ìbádá au dùá ul so irú àtàhíyátù lillah àtọ́yìbátù sọ́lá àbí gbogbo bá sí máa wúyẹ dùá ni then àwọn àdúà ul mas'ala náà wà ń bẹ̀ kùnótù na wázìl àwọn àdúrà máa wà ń bẹ̀ àwọn àkàrù máa wà ń bẹ̀ kí láàmà sí tọ́mà sí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà àmìnà láàmà sí tọ́mà sí àhà so àfáà ní lọ lórí wípé láti ìgbà tàbá ti bẹ̀rẹ̀ àtáyà yẹn láàmà mi ìka wa torípa àdúrà náà ní gbogbo tá à ń ṣe àwọn míì sì lọ lórí wípé àà tàbá ń ṣe àdúrà mas'ala nìkan ni ثم كان صلى الله عليه وسلم يقرأ في كل ركعتين التحية النبي صلى الله عليه وسلم إما كي أتايا لدي ببركة نجي نجي تباتي كيرو ركع نجي يوجوكو يوجو تشاور يوكي أتايا àtáyà iná òun náà ní àwọn síyàk tó pọ̀ gbogbo ìta bá mú wá ń bẹ̀ ilé gbogbo náà ló ṣe déédé àwàkánà yusalli ala nafsihi fi tashahhud al-awwal anábì a máa ṣe àsàlátù fúnra rẹ̀ lórí àtáyà talákọ̀ọ́kọ́ wàgẹ́rì yìí àti tẹ́lẹ̀kejì ara wọn àfáàmì wọ́n ní àtayàtà alákọ̀ọ́kọ́ wọ́n láì sọ́sàlátù bẹ̀ tẹ́lẹ̀kejì láti máa sọ́sàlátù àà àtayà méjèèjì láti máa sọ́sàlátù tàbá sí àtayàtà alákọ̀ọ́kọ́ àásọ́sàlátù tẹ́lẹ̀kejì náà sí àsàlátù lórí ẹ̀ wa shar'a dhalika li ummatihi anábì sẹlẹ̀ yìí ní ètò òṣèlófin yàní fún àwọn àlùmọ̀ rẹ̀ وكان صلى الله عليه وسلم يدعو في صلاته بأدعية متنوعة anábì a máa ṣe àdúà lórí irun rẹ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi àdúà oníranran àdúà ní máa ṣe ìyẹn ní pé lẹ́yìn àtáyà òun gan gbà wá níyànjú bá parí àtáyà wa ká ṣe àdúà tó bá wù wá ṣùgbọ́n anábì ní àdúà pàtó kọ̀ọ̀kan tí máa ṣe nínú ẹ̀ náà ni àdúà rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar àtàwọn àdúà mi nínú ene ni alama hasibli hisaban yasira irú ẹ̀ náà ni àdúrà tó kọ́ sayyidina abubakar allahumma inni zalamtu nafsi zulman kathira ah, kíni ah, fagfirili magfiratan abi wala yagbiru zunuba illa ant fagfirili magfiratan indi tí dé parí àtàwọn àdúrà míì náà gbogbo àwọn ìlú yẹ ká há sórí tàbá àtàwọn àdúrà àwọn ìtẹ́kù sábúrú mẹ́ kíyàn ó ṣe àdúrà tó bá tún tẹ́ùn náà lọ́rùn tó

ṣùgbọ́n nígbà míì yẹ̀zírù fi taslimatil ula wa barakatu a máa ṣe àlékún lórí sálámà tàlákọ́kọ́ yóò fi wa barakatu hukun tàbá fẹ́ sálámà ìsálámà yẹn oríṣiríṣi ọ̀nà náà lànà ìmọ̀ gbà sálámà èyí tí ó kọ́mọ̀ jù táà máa ṣe jù ó dẹ̀ ní kíká sọ wípé assalamu àmọ́ ní tó tó bá súnà mú náà ni pé ká sọ wípé assalamu alaikum wa rahmatullah wa barakatuhu káwá sọ wípé assalamu alaikum wa rahmatullah sí apá àlàáfíà ó sì rí dé báyìí tó bá wùwá a lè sọ wípé assalamu alaikum wa rahmatullah assalamu alaikum sápá oni ní pé kí yíò máa ṣe lóríṣìíríṣìí tàbá ṣe léyìn gbà mí ká ṣe léyìn gbà mí ká ṣe léyìn gbà mí eléyìn ni ó túmọ̀ sí pé gbogbo nǹkan tánà bí ṣe làwọn náà ń ṣe pẹ̀lú ògbó tọ́lá subhanahu wa ta'ala tàbálẹ̀ tẹ̀lé ètò bí wọ́n ti sàlàyé bá nàbí ṣe máa kírun yìí yóò túmọ̀ sí pé àwa náà ni ìparí ọ̀rọ̀ tí afá sàlàyé fún mú wa ló fi sàlàyé gbogbo àwọn ọ̀rọ̀ yìí ọlọ́mọ́sàbà àfàfà alẹ́sùn olórí kó jẹ́ káà ló lè tẹ̀lé àwọn ẹ̀kọ́ tó ń kọ́ wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum salam wa rahmatullah hakika kò yẹ kí mímì yẹn kó máa túmọ̀ sí pé bẹ́yìn bí àtẹ́yàn ṣeré kò yẹ mímì yẹn Ibn Usaymin bó ń ṣe sàlàyé ni pé ká máa mi lọ sókè ká máa mi lọ sí sàlẹ̀ báyìí dó ẹlòmí ìyẹn lè máa mi báyìí náà mọ̀ fún àmọ́ kéèyàn wá máa ṣe tí ó pé yóò fẹ́ dàbẹ́ ni pé yẹn ń ṣeré léyìí tí ẹ kéèyàn bá ń kíni pé tọmọ kékeré bá ń wòyàn gan ó lè máa rẹ́rìn pé kíni lè yìí kéèyàn máa pè gùn so a lè sọ pé dandandan báyìí ni pé nẹ́sì tó rúbà kéyìn sáma mi ní mímì tó yẹ pé kò ní túmọ̀ sí pé yóò túmọ̀ túmọ̀ sí nǹkan mi èmi ọmọ ẹ̀rọ mi ẹ̀rọ mi bí ìgbà pé nílẹ̀ yẹn lẹ́gbà nǹkan kan náà kò yẹ bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ ni tí ẹ̀ máa wo bá ní sáà bí wí nípa wípé bí kíní yẹn bí ìgbà pé ó le ju pé kéyìn máa fi bí ìgbà pé yẹn lú yẹn ní irin lọ sẹ́tà bá ń ṣe báyìí ó wá lè túmọ̀ sí pé kò sí bá a sí lè mi kódà kó ti gbé díẹ̀ díẹ̀ ilẹ̀ láàmì ó lágbára lórí ṣètò ọ̀njú pé kéyìn máa fi irin lù yẹn lọ so ìmọ̀ràn ní pé ká máa mí díẹ̀ díẹ̀ kó mọ̀ jẹ́ sí pé yóò túmọ̀ sí pé yóò máa dàbí pàápàá ń fi ọwọ́ wá ṣeré wallahu a'lam

nínú súra ìmọ̀rin fàlìyáhàdárì lẹ́dínà yóò kọ́lì fún àn amúrìhí an tó sí ìbáhùn fitina au yìí sí ìbáhùn azagun alì so irú gbọ́rọ̀ yẹn gẹ̀ẹ́kù yẹ kí ìmọ̀ sọ́járì wọ́lọ́wọ́l àbí bóyá kò ní òtò rí kéyò fi hàn pé ń tánà bí wíní so bóyá tó náà bá yóò tó okay níbi lórí rákà ẹlẹ́ẹ̀kejì àbí tó bá pẹ́ ní rákà ìrun ní rákà mẹ́rin ni ìjókòó tá a máa jókòó lórí ìjókòó ẹ̀kejì àbí rákà tó bá pẹ́ mẹ́rákà mẹ́ta ní jókòó kejì ìjókòó tàwárò là máa jókòó òun ní títí ẹ̀ tàbá fẹ́ jókòó rẹ̀ ẹsẹ̀ wa méjèèjì àmì ẹwọ́ ẹ̀dí wa méjèèjì láti lélẹ̀ ẹsẹ̀ wa ààyọ jáde lábẹ́ ojúgun wa ẹsẹ̀ òsì yóò jáde lábẹ́ ojúgun báyìí Ese ọ̀tún yìí àánàrú ẹ̀bá iná ni tẹ́ akọjú ẹsẹ̀ wa sí kíbla awọ́ ẹ̀dí wa méjèèjì ó kalẹ̀ lẹ́yìn náà àtúbá wùwà àtúnwà lè tẹ́sẹ̀ wọ báyìí òun náà méjì ọdún níbẹ̀ ìjókòó yẹn bá sí yìí ló yàtọ̀ a lè wa báyìí tá fúláṣẹ̀ lílẹ̀ báyìí tàbí ká ṣe báyìí tó eléyìí ìjókòó tó bá àmọ́ tó bá pè ní rákà mẹ́rin àbí mẹ́ta ìjókòó tẹ́lẹ̀ kejì àájókòó báyìí ẹsẹ̀ wọ́n wà ní abẹ́ ojúgun wa a sì tẹ̀sẹ̀ lé ìbá àbíká sí báyìí wallahu a'lam barakallahu fik Allah kò fọ́rọ̀ rẹ̀ yíwa Allahumma anfa'na bima 'allamtana wa 'allimna ma yanfa'una wa zidna ilman Allahumma inna nas'aluka ilman nafi'an wa na'udhu bika min ilmin